tètè bọ́ọ̀gì ṣe lákàná. Iléyá o, ọmọ dúdú wa Iléyá Iléyá o, ọmọ dúdú wa Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá Kàjáwọ́nú àpọ̀n tí kò yọ, ká lómi lákàná bẹ́ẹ̀ ni ilé yá ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá káàkiri àgbáláyé. mo fi gbogbo ara kí ilé ti yá o ẹ wí fàjèrò ilé yá ẹ sọ fún alára ní ilẹ̀ kóòtù òjìire ilé ti yá ẹ sọ fún Ọ̀ràngún ilé Ìlá ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi àtàwọn tó ti lọ tí wọ́n ti kó wọn kó àtìrandíran wọn mọ́ ẹrú tí wọ́n padà mọ̀ yìí pé ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n ẹ lọ sọ fún wọn pé ilé ti yá èyí tá a ṣe ó ti tó gẹ́ẹ́ o ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ ọmọ ilẹ̀ Yorùbá káàfàtà káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ jẹ́ fẹnukò ẹ jẹ́ fi ìmọ̀ ṣọ̀kan ìfẹ́ òun làkọ́jẹ́ òfin ó yá dìde lórí ẹsẹ̀ rẹ èmi ti dìde lórí ẹsẹ̀ mi o ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lókun ni mò ń bi ẹ́ ṣé o ti ṣetán lórí ẹsẹ̀ rẹ ìfilọ́lẹ̀ ìjàngbara fún ilẹ̀ Yorùbá nation tí ò kí ń ṣe ti ìran ọmọ dúdú wa nìkan tó jẹ́ ti gbogbo ilẹ̀ yorùbá káàkiri àgbáyé lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin kò yọ ẹnì kankan sílẹ̀ o tá a bá rí ẹ̀yin obìnrin kan tẹ́ ẹ̀ sọ wípé irọ́ ni ní nàìjíríà kò kàn yín ọkùnrin nìkan ló lè jáde ibi tó bá le láti ń bọ́ ọmọkùnrin àti obìnrin wò ó ògbọ́n mi ìdí tó o ṣe ní láti dìde ní ọ̀la fúrálì ọ̀la rèé tí ìwọ bá ti gbà fún ẹlẹ́dàá ẹ tó o ti rò ó pé pé kò sí ọ̀nà àbáyọ mọ́ tó o ti ní ìmọ̀ yìí pé ohun kan rere kò lè jáde mọ́ hmm, ipe àyípadà sí rere kò lè ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà ó tọ́ ló sọ ọ nílùú nàìjíríà tó bá ní ènìyàn tó ń tàn ẹ́ tó ń sọ fún ẹ pé má wọ̀rí nàìjíríà ń bọ̀ wá dára àátúnṣe wọ́n á fi ìtàn burúkú wọ́n á fi balẹ̀ fún yín kọ́ lè kọ́wọ́ bọ̀ yín lọ́pọlọ kẹ́ ẹ lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kẹ́ ẹ lè sọ pé ẹ̀jà fún ìran bàbá yín mọ́ ó jẹ́ dìde lórí ẹsẹ̀ rẹ nísìnyí kó gbọ́ mi àsìkò tí a wà yìí tí ìwọ àti èmi bá kọ̀ láti dìde fún ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá láti ṣe ìjàǹgbara yìí èmi ń sọ fún ẹ pé má wò ó nítorí ti ẹnìkan má má wò ó nítorí ti ẹnìkan ìwọ mà ti màyí nìkan ó mà ti yà màyí nìpadà ní tiẹ̀ ọ̀rọ̀ ilé ayé mà ti yé ẹ ju bó ti yé mi lọ wò ó mo wá bẹ̀ ẹ́ ni ọmọ bíbí inú ẹ̀ ń kọ́ ọmọ tó o bí nínú ń kọ́ ọmọ tó o bí tí ò mà yí nìkẹ́ tí ò mà yí nì padà ọmọ tó jẹ́ wípé wọ́n wé sọjà ni ibi tó bá ń lọ ló ń lọ kò sí nǹkan tó tún sọ tó tún yé mọ́ yes is yes no is no ǹjẹ́ o ti gbàgbé pé ibi tí wọ́n ti kọ́ tó ti bí ìwọ àti èmi tá a ti ṣe wá wọ́n ti kọ́ wa bí a ṣe lè pa irọ́ ta lè sọ irọ́ ní òtítọ́ bá a ṣe lè mú òtítọ́ ka yí ní irọ́ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ò mọ̀ ọ́n bẹ́ẹ̀ ìdí ìrètí ìwọ àtèmi ní láti dìde fún ìjàgbara má ro kí ló dé tó ń bẹ̀rù mo bèrè lọ́wọ́ ìwọ ògbọ́n mi ọmọ ilẹ̀ yorùbá wò ó ní ọjọ́ ọ̀la má jẹ́ kó jẹ́ pé ìwọ nìkan ni ìran ti ẹnìkan ni ò ní dìde nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí àbí kò tí ì yé ẹni ipe gbogbo orílẹ̀-èdè ibi tí ọmọ ilẹ̀ yorùbá kóòtù òjíire ta ti ń jẹ́ ọmọ kóòtù òjíire bí kí là ń pè ní kóòtù òjíire bí kú òtútù a ò jíire bí òun ni kóòtù kóòtù òjíire bí gbogbo ibikíbi tó bá wà lórí ilẹ̀ ayé tó jẹ́ ọmọ ìran yorùbá á ẹ̀rù ọlọ́run bà mí àwọn ti brazil pè mí wọ́n láwọn ti ṣe tán láti dìde fún orílẹ̀ wọn èèó ní portugal wọ́n lọ́ ti ṣe tán mo ní àá ah, ah, tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni kódà bàbá mi Jimoh Ìgbòho bàbá Jimoh Ìgbòho láti ìlú Guinea Bissau wọ́n pè mí wọ́n lọ ti ṣe tán wọ́n ní ilé ti yá wọ́n lóhun tóhun tó bá fẹ́ gbà òun ni ká fún nítorí pé ìran ọmọ ilẹ̀ Yorùbá kan kì í ṣodo ìran ọmọ aládé nìyẹn bẹ́ẹ̀ ni hmm. wò ó o ní ẹ̀tọ́ sí ìgbésí ayé rere tí everybody ń gbé nílùú òyìnbó ṣùgbọ́n ìwọ àti èmi lálẹ́ jíjọ ṣe tó o báyìí lọ ń lérò yìí pé gbogbo nǹkan lé ayé ìjọba nàìjíríà ló máa ní láti wá ṣe lè láti wá ṣe tọ̀hún bóyá ló mọ̀ pé ìjọba nàìjíríà tó ìwọ gbójúlé tó fẹ̀yìntì yẹn wọn ò tiẹ̀ mọ̀ bóyá òun mí wọn ò tiẹ̀ mọ̀ bóyá òun wà láyé mo bí ọ́ ni ìjọ wo lo mọ̀ tó ti ṣe sẹ́ńsọ̀ gbẹ̀yìn ní nàìjíríà láti ka iye àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí iye tóbìnrin jẹ́ iye tọkùnrin jẹ́ ìlú rẹ nàìjíríà tó fẹ̀mí ẹ̀jìn wọn ò mọ̀ bóyá òun exist bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó o bá ti dáhùn wọn á pariwo ẹ̀ síta wọn á mú orúkọ ìdílé ẹ̀ sí kán lè mọ ìdílé tó ti jáde bí wò ó àdúrà tó ti ń gbà látọdún tó ti pẹ́ àwọn ìyá ìyá ìyá ńlá wa baba ńlá baba wa wọ́n ti gbà àdúrà tó yẹn lọ wọ́n ti gbàwẹ̀ jù bẹ́ẹ̀ kàkà kó sàn lára ìyá àjẹ ìlú nàìjíríà ń ṣe ni wọ́n fi gbogbo ọmọ bíi obìnrin ẹyẹ wá ń yí lu ẹyẹ kàkà kó rọ̀ lọ́rùn wa pẹ̀lú àwẹ̀ àti àdúrà wa ìyà lórí ìyà ìbànújẹ́ lórí ìbànújẹ́ ni ẹ wá wo ìlú tí ọmọ odidi ọmọ ènìyàn tí ẹ̀mí ọmọ odidi ènìyàn tó ti ń sọnù nítorí two thousand naira <laughs> ẹ wo ìlú níbi tí abiyamọ ti ń wá nǹkan tá a fi tọ́jú ọmọ ẹ̀ torí ten thousand naira ìyá kú ọmọ kú <laughs> ìwọ olùgbọ́ mi wò ó kò sí àyípadà kankan nílùú nàìjíríà kò sí nǹkan kan mọ́ it is called ìwọ ló ṣì ń pè torí ìyí tí ò yí ẹ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ní wọ́n ṣìṣe ń pè ní nàìjíríà jẹ́ kí n pè é ní orúkọ tí gbogbo àwọn tó mọ orúkọ tí nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà tó ń pè é fúlàní ni wọ́n ń pè é fúlàní nàìjíríà ni bó bá wùn ẹ́ o gbọ́ mi tó bá wùn ẹ́ kó nírọ́ ni mò ń pa wò ó jẹ́ ń sọ fún ẹ fúlàní ti jogún ilẹ̀ nàìjíríà wọ́n dẹ̀ máa gba gbogbo ẹ̀ ní kò sí nǹkan tẹ́ rí ṣe nítorí wípé àwọn tó ń ṣe yín tó tún gbà yín tẹ̀yìn sọ pé àwọn náà kó yín lẹ́rú àwọn náà fún yín ní colonization tó colonize yín wọ́n ti fún yín ní independence kò sí nǹkan kan mọ́ igbá kan àwọn kan àwọn gan-an náà gbà yín àwọn gan-an náà ṣe yín àwọn ni wọ́n á pe olè kó wá jà àwọn lápò lóhun kó wá mu àwọn náà ní ìlú ọbabìnrin bẹ́ẹ̀ ni ní ìlú ọbabìnrin àwọn gangan ní nọ́mbà wọn ọ̀tá tó ń ṣe yín láyé ní ìlú nàìjíríà tó sọ yín sínú ìwà irú ayé burúkú ìgbésí ayé tá à ń gbélé ní àwọn ìlú ọbabìnrin yẹn tọ́nà colonize wa àwọn gangan ni ẹni tó ń ṣe wa tó tún gbà wá àwọn ni wọ́n ń ti àwọn ẹranko darandaran wọ̀nyí àwọn náà ń tì wọ́n lẹ́yìn àwọn ni wọ́n sọ fún wọn ọ̀nà tí wọ́n máa rúùlù wa gbà nǹkan tí wọ́n máa ṣe fún ẹ̀yin ìran yorùbá nítorí wípé wọ́n ti gbé ọpọlọ àwọn ọmọ ìran yorùbá àti ti fúlàní wò wọ́n ti rí wípé ẹ̀yin akàwé ni yín ọlọ́pọlọ pípé ni yín orí yín pé bí alájọsọmọlú wọn ò lè tì yín gbọ̀ngbọ̀n ìdí rèé tó ṣe mú ọmọ àwọn ìran darandaran náà fà á mọ́ra pé yẹ̀yin ò mọ̀ yí pé gbogbo ohun tí ọ̀gá yín pátápátá president yín nílùú Fulani Nigeria tó ń dá lára kò sí tí ò ṣe kò sí tó ṣẹ̀yìn ìlú àwọn ọbabìnrin bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí tó ṣẹ̀yìn wọn àwọn rèé wọ́n ní wọ́n ti jogun ẹ̀ eh, wọ́n ti ju àgbò lẹ̀ ṣùgbọ́n wọ́n mú okun ẹ̀ dání dọ́indọ́in ni wọ́n ò fi okùn sílẹ̀ ta ni ò mọ̀ wípé níwọ̀n ìgbà tó o bá ti tó bá sì ní okùn ẹran lọ́wọ́ gbogbo kómìdè kómi ẹran yẹn wọ ẹ ló wà bí tó bá wùn ẹ ló máa ṣe ṣe òun ni wọ́n ṣe gbóògùn ti ìran yorùbá torí wọ́n sọ wípé a ti mọ̀ jù wọ́n ní ìwọ olùgbọ́ mi tó jọmọ yorùbá wọ́n ló ti mọ̀ jù wọ́n lé èmi tí mò ń sọ̀rọ̀ wọ́n ní mo ti mọ̀ jù wọ́n wá lọ wá àwọn ọ̀dẹ̀ tí wọ́n lè kọwọ́ bọpọlọ wọn láti yí láti rò ó sí ọ̀nà wọn láti lè gbógun ìjà kọ ìwọ tó ń gbọ́ mi àti èmi àbẹ́ àwa rí báyìí sí pé ní ìlú ọbabìnrin yẹn gan náà ibẹ̀ lọmọ ilẹ̀ yorùbá ti pọ̀ jù yàtọ̀ fún ìlú ọbabìnrin ní Saudi tí ẹ̀yin kan máa ń pè ní ilẹ̀ mímọ́ bóyá lẹ́mọ̀ pé wọ́n wà lára àwọn ìran tí ń gbógun tì ọ́ lọ́wọ́lọ́wọ́ <laughs> àwọn gangan ni wọ́n wà lára àwọn tó ń gbógun tì yín lọ́wọ́lọ́wọ́ ní ìlú Nàìjíríà ipe kí àwọn darandaran kí wọ́n máa pa pípa kọ́ máa ṣe bó bá ṣe wù wọ́n kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ìlú tọ́kì ẹ̀yẹn bẹ́ẹ̀ ni wọ́n wà lára àwọn ìlú tó ń gbógun ti ìran rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìran tó sì ń ta ìbọn fún ìran àwọn ọmọ darandaran láti fi ṣe ọlọ́ṣẹ́ àwọn ìlú yẹn ní mi ní sọ púpọ̀ ṣùgbọ́n ṣé orí ìlú US yẹn bí Trump ṣe bọ́n ṣe sọ pé wọn ò nífẹ̀ẹ́ tó ìjẹ́ ìwọ tó ń gbọ́ mo tilẹ̀ mọ̀ pé Trump nífẹ̀ẹ́ ó mà ní pé wọn ò gbúdọ̀ ta ìbọn fún àwọn Fúlàní Nàìjíríà mọ́ àwọn ìran darandaran wọ́n mà ti kọ̀ ó tí gbọ́ wọn ò kì í ta ìbọn fún wọn mọ́ láti wá ṣe wá lọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni ìlú Jámánì tí mo wà lọ́wọ́lọ́wọ́ àwọn gan ti dẹ̀yìn wọn láwọn ò tàbọ̀ fún ìran Fúlàní Nàìjíríà mo sọ fún yín àkàìmọye àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tà fún wọn mọ́ tí wọ́n ta ìbọn fún wọn mọ́ láti ṣe wọ́n lọ́ṣẹ́ ó jẹ́ sì máa dúpẹ́ tiẹ̀ òun gbọ́ tó ń gbọ́ mi tó ń wò mí ọmọ Yorùbá àtàtà wípé Ọlọ́run tètè gbàkóso kó tó di pé wọ́n wọlé wá bá wa lójijì ní south south and south west nítorí wípé tó bá jẹ́ wípé ojú ẹ̀ là sí nǹkan tí àwọn ará ilẹ̀ Haúsá ní north tí wọ́n ń rí ni ẹ bá mọ̀ wípé àwọn ará bí tá à ń sọ̀rọ̀ wọn yìí ọ̀rọ̀ tí mò ń sọ ìbá káwọ̀ gan lára jèmi lọ jọ̀ọ́ mo fẹ́ sọ fún ẹni kó kọ̀rọ̀ tí à ń sọ yìí kó lè yí ẹ pé tó o bá fi lè dá tó o bá fi lè fail láti dìde lọ́la láti lọ represent ìran àti ìdílé tí ìdílé yín ti wá ní ilẹ̀ Yorùbá a ka ìran yín sí ọmọ àlè bẹ́ẹ̀ ni ìran ọmọ àlè ni ẹ máa kà yín sí. Si jọ̀ọ́ lọ wá fídíò bí wọ́n ṣe ń pa wọ́n ní bọ̀ọ̀mù torí torí mineral resources tí ó wà ní Kano torí oríṣiríṣi nǹkan tí wọ́n rí àbẹ́yìn ò tí ì gbọ́ ipa àwọn ìran darandaran yìí about sixteen kingdom òun ló wà nílẹ̀ haúsá haúsá ò gbógun tì yín o àwọn gan sọ wípé wọ́n fẹ́ kúrò ní ọ̀dà nàìjíríà ìran fúlàní ló ń gbógun tì mo fẹ́ kí ẹ̀yin ìran yorùbá kẹ́ lọ mọ ìyàtọ̀ láàrin fúlàní àti haúsá haúsá ò gbógun tì yín o ìran fúlàní ni nítorí pé wọn kì í ṣọmọ wọn ń ṣe ara wa wọn ò ní ìran ọmọ darandaran ni wọ́n rí tó jẹ́ pé tán bá gbé ewúrẹ́ tán bá ti gbé àwọn ẹran wọn tán lọ wọn lọ sínú igbó tinú igbó tinú igbó ọdún márùn-ún wọn sì wà bẹ́ẹ̀ wọn ò mọ wọn níran wọn wá rí ibi tílẹ̀ gbé lójúlú àbẹ́yìn ò mọ̀ ẹ́ pé gbogbo ìlú náà máa ń lé wọn kiri wọ́n ti fìgbà kan gbé ogun ti ìlú Libya bí wọ́n ṣe gbógun ti Nàìjíríà lénìí ní ìlú Libya wọn ò gbà fún wọn ni wọ́n rìn wọ́n tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ṣùgbọ́n ìlú Nàìjíríà àgàgà ẹ̀yìn ọmọ àlẹ́ àgbàlagbà ìyá òṣì àgbà alájẹfẹ́nunulẹ̀ bíi tẹ́díyẹ́ àgbà tó jàjẹ ìwẹ̀yìn ó di dandan kó rúgbẹ́ ìdélé bẹ́ẹ̀ ni àgbàlagbà tó bá ti wá soyan ganmọ́dì ó ti padà di aláfiṣeré ẹ̀dìyẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbààgbà ìtẹ́pẹ́ra yín ní Yorùbá leaders tí ẹ bọ́ síta ẹ tí ẹ bẹ̀ṣù ojú ò yín ara ò lọ yín àwọn ọmọ inú yín lórí ta wọ́n ìrìn àjò ayé wọn generation wa ẹ ti fẹ́ wé ẹ ti tà wá sóko ẹrú ẹ ti waste generation wa ẹ tún wá fẹ́ waste generation àwọn ọmọ tí mo tún bí èyí tí ọmọ mi bá tún bí ẹ tún fẹ́ waste generation yẹn ọlọ́run ò ní gbà fún yín ẹ̀yin jẹgúdújẹrá ìran ọ̀dàlẹ̀ ọ̀bàlẹ́jẹ́ ẹ̀yin àgbà tí ò tó lé àgbà ìka àgbà ìyá àgbà òṣì àgbà rádaràda ẹ̀yin tí ò yẹ kí ẹ débi tí wọ́n pè ní àgbà tẹ́ sọra yín di àgbà lásán torí àtẹnujẹ àtijọ́ tẹ̀dẹ̀ tí ń gbowó náà tẹ̀ tí ń dalẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo ọ̀dàlẹ̀ tó dá ilẹ̀ yorùbá gbogbo ọmọ ilẹ̀ yorùbá pátápátá tí ẹ mú gbogbo wa tẹ̀ sọ wá sí irú ìgbèkùn tí a wà lọ́wọ́lọ́wọ́ àtàwọn ọmọ wa mo wá sọ ni ní orúkọ jésù kristi ti násárẹ́tì bí olúwa ti ń bẹ tó sì ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ títí ayérayé tí ó sì máa bẹ nígbà tí ayé bá parẹ́ tí ó sì máa tún jẹ ọlọ́run lọ mo ní gbogbo ìran yín pátápátá gbogbo tẹ́ ẹ fi dúró èyí tẹ́ ẹ kéré sí èyí tẹ́ ẹ tóbi sí níbi tẹ́ ẹ fúyẹ́ sí àti ibi tẹ́ ẹ wúwo sí tọmọtọmọ tẹ̀rántẹ̀rán á wà yín tì lórí ilẹ̀ ayé kí ló dé ìkàlẹ̀ yín yorùbá leaders ìkànnì yín ó yẹ ká rí yín ká lẹ̀yìn lókùn tapa ni kò yẹ ẹ̀ yẹ lẹ́nìyàn tó yẹ kó gbélé ayé mọ́ kódà kò tí ẹ yé ká gbà yín láàyè kẹ́ máa gbé láàrin wa torí pọ́ìsì lẹ jẹ́ sí wa tẹ́ ẹ bá rí àyè fún wa ní pọ́ìsì jẹ́ láti fún wa ní ìwọ ẹ pa gbogbo ọmọ ìran Yorùbá run torí àtẹnujẹ olè torí oil block tí wọ́n fún yín torí millions tẹ máa ń rí nínú oil block tí ẹ ń gbà ẹ tí ẹ wá rò lẹ́ẹ̀mejì pé ẹ̀yin nìkan lẹ ń dábí ẹdùn tẹ́ ẹ rọ̀ bí òwe ẹ wo gbogbo ìran àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó ṣe da ilẹ̀ aṣáko ilẹ̀ tó yẹ kó máa sọ èso rere tó yẹ ká máa ní kí ìlú ìlú wa àwọn ọmọ ìran Odùduwà àwọn ọmọ ìran Yorùbá tí Ọlọ́run dá wa pé gbogbo ohun tí a ní láti fi ṣẹlé ayé Ọlọ́run dá fún wa ẹ wá sọ wá sínú ìgbèkùn ìkà ni yín ọ̀dàlẹ̀ ni yín ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ìran yín ó balẹ̀ lọ ni gbogbo bẹ́ẹ̀ bá ṣe ní agbára tó mo fa gbogbo ohun tẹ́ gbé ojúlé tẹ́ gbọ́kànlé ní agbára tó jẹ́ agbára ayé ọ̀run buná lù ú ẹ̀sìn lẹ máa ṣe káàkiri àgbáláyé kẹ tó jáde láyé bó bá ku iye ọdún tó kù tẹ máa lò láyé iye ọdún iye oṣù iye ọ̀sẹ̀ iye ọjọ́ wákàtí àti ìṣẹ́jú tó kù ẹ̀yin ọ̀dàlẹ̀ bàbá yorùbá leaders tẹ́ gbàbọ̀dẹ̀ fún wa tẹ́lẹ̀ nígbà ẹ̀ nígbọ́ wípé ẹ̀ ní jẹ́ ká bọ́ nínú ìran wàhálà yìí ẹ yo ìran yóò ní nísinmi gbogbo yín pátápátá ẹ̀ ní fàlàáfíà ṣẹlẹ̀ ayé bẹ́ẹ̀ bá momi apá yín lórí bẹ́ẹ̀ bá jẹun kò ní rọdò níkùn yín gbogbo ìyà tí ojú gbogbo ọmọ ilẹ̀ yorùbá ń kó káàkiri àgbáláyé ìrandíran yín á jẹ jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó ẹ̀yin ò gbọ́ mi ẹ̀yin ọmọ yorùbá àtàtà ẹ lọ wá gbogbo àwọn tí wọ́n pera wọn ní leaders ẹ wá orúkọ wọn kẹ́ ẹ wá ìdílé tí ẹnìkọ̀ọ̀kan wọn ti jáde ẹ jẹ́ ká stigmatize wọn gẹ́gẹ́ bí ìran ọmọ àlè poisonous family a gbúdọ̀ tún bá ìran wọn ṣe mọ́ a gbúdọ̀ bá ẹbí wọn ṣe mọ́ ẹbí wọn ọ̀ká bí ọmọ lẹ̀ ó bí oró ni tí ẹ bá lẹ́ẹ̀mí gbọ́ ẹ fẹ́ bá ìran wọn ṣe wọn a tún wá padà contaminate yín ni ẹ jẹ́ ká máàkì ojú wọn ajá ilé wọn ẹ jẹ́ à máàkì ẹ̀ èèrà inú ilé wọn ẹ jẹ́ à máàkì ẹ̀ àyàn ilé wọn ẹ jẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ká kẹ̀yìn sí yín ẹ wò ó ẹ̀yin Yorùbá leader gbogbo ọmọ ilẹ̀ kò tó jíire bí àwọn náà fi ṣẹ́ rán mi wọ́n ní kí n sọ fún yín wọ́n lé lè tẹ bàjẹ́ nínú ayé wọn ó ti tó wọ́n lè ba ayé wa jẹ́ títẹ̀ tún ba ayé ìrandíran ọmọ wa jẹ́ alert tó ti sú wa ẹ̀yin nìkan lẹ́ ń gbowó ẹ̀yin lẹ́ ń ra mọ́tò fọmọ yín ọmọ yín nìkan ló ń jẹ kọmíṣánná ọmọ yín nìkan ló ń jẹ mínísítà house of senate ọmọ yín ló wà ń bẹ̀ gbogbo àwa tó kù ẹ wá sọ wá sínú ìgbèkùn ẹ sọ wá sí oko ẹrú ẹ jẹ́ kí púpọ̀ nínú àwọn òbí tó bí wa nínú ayé ẹ jẹ́ kó rèrè ọmọ jẹ ẹ̀yin ò tiẹ̀ sọ pé fẹ́ jèrè ọmọ nítorí wípé ilé tí a bá fi tọ́mọ lọ́rọ̀ yín tó bá wù yín kẹ́ gbogbo ilé ayé kó owó jọ ìrì ni ó wo ìkà ni yín ọ̀dàlẹ̀ ni yín ẹ̀yẹ ẹ̀yin yorùbá ni tẹ jáde tẹlẹ́yìn ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rally tá a fẹ́ ṣe lọ́la tẹ́ni ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ̀yẹ láàrin àwọn ọmọ ilẹ̀ yorùbá gbogbo ọmọ ilẹ̀ yorùbá káàkiri àgbáláyé akẹ̀yìn sí yín àwa ò rí yín mọ́ ní lídà wa ẹ̀ kì í ṣe lídà wa ẹ lọ líìdì ẹbí yín ẹ lọ líìdì ajá ilé yín ẹ lọ líìdì ìyàwó yín ẹ lọ léèdì àwọn ọmọ yín kí gbogbo yín lọ parun dànù èyí tó bá wá torí ti tèmi torí eléyìí tí mo sọ ẹ tó bá lọ fẹ́ gbógun tèmi jọ gbìyànjú kó mọrú ogun tó fẹ́ gbé nítorí pé tirẹ̀ ní í ṣe kì í ṣe tèmi gbogbo èdè àti àṣàṣì àtàyájọ́ èpè tó fẹ́ ṣẹ́ jọ ṣẹ mọ níwọ̀nba nítorí ti ẹni àtàwọn ọmọ tó jáde látara ẹ kì í ṣe ti tèmi má ro bí romi o tó o bá ro ibi romi ibi á dáhùn lórí ẹ tó o bá dìde lọ́gọ̀dọ̀ òru o ká ẹsẹ̀ rọ ní ó dúró lórí àpáta ni àbò gbé gbẹ́sẹ̀ lórí òkìtì ọ̀gán ó gbẹ́sẹ̀ lórí odó ni àbò ká ẹsẹ̀ rọ̀ àbò gbé sórí igbá àfọ̀ṣẹ́ ló fi banú ni ní ìhòhò ló gbàdúrà burúkú ni àbí ní ọ̀sán gangan ní ìhòhò ló gbàdúrà fún mi kí gbogbo ẹ̀ kó máa jẹ́ tiẹ̀ kí ìpín ẹ̀ rọ̀ mọ́ kẹlẹ́dẹ̀ ẹ̀ rọ̀ mọ́ korúkọ ẹ̀ rọ̀ mọ́ ìbẹ̀rẹ̀ tó pé ẹ̀ kó rọ̀ mọ́ gbogbo èso tó tara ẹ̀ pátápátá kó máa jẹ́ tiwọn. ẹ̀yin ìkà burúkú àtijọ́ tẹ ti jẹ́ náà ẹ jẹ́ jẹ́jẹ́jẹ́ kò hàn lára yín ṣáyé yín lójú ni ayé yín ò lójú ẹjẹ jẹjẹ gbogbo jíjẹ tẹ̀ ń jẹ náà ṣó kọjá kẹra lẹ̀ ni ṣó kọjá kẹkọ́lé ni tẹ bá ti kọ́lé tán ní nàìjíríà kẹtún wá sí abroad kẹtún wá ara lẹ̀ kẹkọ́lé ẹ má kú mọ́ gbogbo gbogbo kómìdè kómi gbogbo owó tẹ̀ ń kó náà torí ọlọ́run ìjọ tẹ bá ti ń lọ eru fún eru ìyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ni kò sẹ́nìbọ̀dì tó máa bá yín lọ àkú iṣẹ́ ọwọ́ yín àti ẹ̀yin àti ìdájọ́ ṣùgbọ́n ẹ̀yin bàbá wọ̀nyí kí ẹ lọ mọ̀ ọ́ mo kàn fẹ́ sọ ilé ìfòyín ni <laughs> wọn bíbélì sọ ó ní bàbá ló jèso àjàrà àwọn ọmọlẹ́yìn kan ẹ̀yin yorùbá leaders tẹ jáde tẹni kan gbógun ti ìran yorùbá tó fẹ́ ṣe rálì lọ́la ah ọlọ́run rí nọ́mbà lẹ́yìn o ẹ jẹ́ wá sọ nǹkan kan fún yín ni wípé gbogbo àtọdún tẹ ti ń gbàbọ̀dẹ̀ fún wa tẹ ti ń nà wá lẹ́gba ní kọ́lọ́fín táàmù tẹ tún máa bọ́ sójú ayé tẹ máa máa ṣe bẹ́ẹ̀ ni pẹ́yìn lẹ́ ń gbà wá mo wá fẹ́ kẹ́ mọ̀ pé iye ọdún tí àtìrandíran àwọn ọmọ yín tẹ bí sínú ayé tó máa fi ṣẹlẹ̀ tó máa fi jìyà nínú ayé nìyẹn ìrandíran yín ni ó jẹ burúkú ìyà nínú ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín àìsàn tí ò gbóògùn tí gbogbo owó tẹ́ ẹ kó jẹ pátápátá tẹ́ ẹ fi ra property àtẹ́tọ́ ẹ kó pamọ́ òun lẹ máa fi wò títí dọjọ́ alẹ́ yín ẹ wò ó àwa ò mọ̀ yín ní lídà ẹ kó ṣì dànù ẹ kó ṣì lọ àwa gan ò mọ lídà tí lídà wèrè kan bá láwọn ò mọ̀ wá àwa gan ò mọ̀ yín rí àfẹ́ yín Baba, bàbá láàfin ọ̀fọ̀ ọ̀yọ́ kí la rà nígbà yín Baba bàbá láàfin ọ̀fọ̀ ọ̀yọ́ kí la ṣe fún yín gangan náà kí tilẹ̀ ní ìran ọmọ Odùduwà kí la ìran ọmọ ilẹ̀ Odùduwà àti ìran Yorùbá kí la rà nígbà yín bàbá láàfin gan tá àti ẹ̀sánwó àníkà ẹ̀sán nǹkan yẹn gangan fún wa náà bàbá láàfin a ní kẹ́ ẹ sọ nǹkan tí ìran ọmọ yorùbá rà nígbà yín nǹkan tá a gbà lọ́wọ́ yín tẹ́ ẹ ṣe hate ìran ọmọ yorùbá délẹ̀délẹ̀ báyìí tó jẹ́ pé gbogbo ibikíbi tí atẹ́gùn rere bá ti fẹ́ fẹ́ sí ìran yorùbá ẹ kì í láìkí ẹ ìbínújẹ́ máa ẹ kì í rí nǹkan rẹ̀ ń bẹ̀ mo ní kí la rà nígbà yín kí ló dé tó jẹ́ pé lá among all the obas nílẹ̀ yorùbá níbi tí àwọn kan ti ń fọwọ́ sí tó ti fi gbogbo ara sí ẹ̀yin ṣàtakú ṣá ẹlẹ́yin ò ní fọwọ́ sí èmi mọ̀ fẹ̀kọ̀tẹ́lẹ̀ pé bàbá ẹ̀ nílẹ̀ fọwọ́ sí ṣó kọjá high block yìí náà ni kò kọjá high block yìí ni nígbà tí millions àti millions and millions tó ti ń rọ̀lù fún yín lẹ́yìn ojoojúmọ́ tẹ́ ẹ̀dẹ̀ ti fi ń kó ìyàwó jọ ìyàwó kan ọdún kan ìyàwó kan ní ọdún kan ìyàwó kan èmi ò dé rí nígbà wí bàbá bí òṣà àwọn akumámojúdì àwọn dìndìnrín òpè ọ̀dàlẹ̀ àwọn ọmọ àlègo déédé àwọn ọmọ kéékèèké wọ́n mú torí nǹkan tó fẹ́ jẹ lẹ́nu wọ́n sun ọjọ́ ọ̀la wọn níná àbí àwọn ò mọ̀ wípé tí bàbá bá dàgbà tẹ́ bá dàgbà dàgbà dàgbà dàgbà dàgbà tẹ́ ẹ gbó ìrùkẹ̀rẹ̀ á jẹ títí tí adọ̀kìnrin àṣẹ apẹ lẹ́nu yín kan ní kése tẹ́ ẹ bá lọ síbi tí àgbà ń rè bàbá ṣé àwọn ọmọ wọ̀nyí wọn mọ̀ ẹ́pàyé wọn ti lu ni tẹ bá tilẹ̀ wá kọ́ mansion tẹ ṣí ṣọ́ọ̀bù tẹ ṣe oríṣiríṣi nǹkan sílẹ̀ fún wọn ṣé nǹkan tí ó kàn nínú ìgbésí ayé wọn nìyẹn bàbá kí ló dé kí ló dé pẹ̀lú ọjọ́ yìí tó ti dalé yìí bàbá kábíyèsí o kábíyèsí aláàfin o mọ́súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀je mọ́rin jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́ba lọ́ba ń pa ilé òrí yín fí bàbá òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá yín sọ gẹ́gẹ́ bí ọmọ yín bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀ṣẹ̀ wá láti ìran Odùduwà bẹ́ẹ̀ ni ẹni jẹ́ ìkan lára àwọn ọmọ aládé ní ilẹ̀ wa bẹ́ẹ̀ ni ìdí ìrètẹ́ fi jẹ́ bàbá mi àgbà ní rárá àgbà àtúnṣe la fẹ́ kẹ́ ṣe agídí yín ti pọ̀jù bàbá aláàfin bàbá aláàfin agídí yín ti pọ̀jù gbogbo ibi tẹ́ ẹ fi sí pátápátá àṣírí yín ò bò mọ́ gbogbo ẹ̀ láti rí gbogbo ẹ̀ láti mọ̀ mo gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ etí mi kún mo bú sẹ́kún mo sunkún kíkorò mo ní kí ló dé kí ló dé tí bàbá ìkìlẹ̀ fi gbà nílẹ̀ yorùbá gangan ná kí lọ́mọ yorùbá tilẹ̀ ṣe fún yín tó le tó tó báyìí ná kí la rà nígbà yín mo ní bàbá aláàfin ẹjọ́ tó bá ní nǹkan tara tí àwọn yorùbá rà nígbà yín tí àti ìsanwó mo ní ká iye ẹ gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire bíi ní kàǹkan bó jẹ́ sílẹ̀ kan sílẹ̀ kan bó jẹ́ tẹ́tẹ́ kọbọ̀ bó jẹ́ tẹ́tẹ́ bó jẹ́ sísì sísì a máa dájọ́ àásán padà ìdí tẹ̀ fi ní láti sọ pé ká kú sínú ìgbèkùn òun làmọ̀ kí ló dé ẹ̀yin kó gbogbo ọmọ yín sínú house of rep minister wà ń senator wà ń bẹ̀ ẹ̀yin rèé ń gba oil block gbogbo àtìyàwó àtọmọ yín gbogbo wọn ni wọ́n gbádùn wọ́n ṣe bí ìranú ṣúgà ẹ ti wá rò wípé kò sí nǹkan míì tẹ́ tún fẹ́ mọ́ nílé ayé ẹ̀ẹ̀rọ tàwa ọmọ aláìníran àwọn ọmọ atẹrọfọ dìde bíi ti tèmi ọmọ aláìléníyàn ọmọ aláìlẹ́bí ọmọ aláìlára tani fẹ́ fọmọ tani fẹ́ ṣọ̀rẹ́ aláìlówó ọmọ bàbá tani ìṣẹ́wù kó wá wí ọmọ mi ń ṣe ọmọ àtàpátá dìde hmm. ọmọ àti ẹrọ ọ̀fọ̀ dìde ni mí bàbá kí ló dé kí ló dé ẹ ti gbàgbé pé alẹ́jẹ̀ lọ́rùn a ní ẹ̀jẹ̀ lọ́rùn à bàbá kí la ṣe fún yín bàbá láàfin ẹ wò lélẹ̀ tá a ṣe yìí báyìí títí ni mo máa ma ṣe ṣó yín ẹnikẹ́ni tó bá lóun wá fẹ́ wá tó fẹ́ lọ sọ pé ẹ yọ báwo ló ṣe jẹ́ ìjọ nítorí ọlọ́run pàdé mi ní gbàgede ọ̀rọ̀ jẹ́ ká jọ bu ọ̀rọ̀ kájọ fi ọ̀rọ̀ jọmi tó rọ̀rọ̀ ìdí tí bàbá aláàfin tí wọ́n ní àwọn wọ́n jẹ́ ọmọ ìran aládé ní ilẹ̀ yorùbá ìran Odùduwà tí ẹ ṣe gbàbọ̀dẹ̀ mọ̀ mọ̀ yín pé tí bàbá bàbá bàbá bàbá bàbá wọ Odùduwà gan níbikíbi tí wọ́n bá wà ilẹ̀ rẹ ni wọ́n máa sunkún kíkorò àgàgà nítorí ti yín bàbá láàfin torí pé iṣẹ́ tí bàbá yín Odùduwà ṣe sílẹ̀ ẹ̀yin ti fi ọwọ́ yín àtẹnujẹ ìjẹ àjẹ àjẹ àjẹ àjẹtán àjẹtán because pẹ̀lú èjì yín bàbá èmi kàn ti lè rò pé máa ronú pìwàdà pé tó bá jẹ́ nǹkan ẹyọ kan tẹ máa gbé ṣe ní ilẹ̀ yorùbá kọ́ lọ́jọ́ tó dé lélẹ̀ kẹrùn pa kẹrùn sẹ̀ sí nítorí wípé ọba tó jẹ tí ìlú rojú orúkọ ò ní parẹ́ èyí tó jẹ tí ìlú òrojú bákan náà orúkọ ò ní parẹ́ èmi àti ẹ̀mú wá wò pé ah, bàbá arún parun sẹ̀ sí ni sẹ̀ nítorí pé ọmọ yìí pé tán bá lọ nǹkan tí wọ́n bá gbé ṣe ní ìgbà tán wà láyé àwọn ọmọ wọn yóò padà jẹ́ ìran bàbá wa Awólọ́wọ̀ bàbá Awólọ́wọ̀ ti kú láti was it eighty five or eighty six bẹ́ẹ̀ yẹn ẹ wá wo láti ìgbà yẹn títí dìsìnyí gbogbo àwọn ọmọ tí wọ́n bí tó jẹ́ ìran ọmọ Awólọ́wọ̀ wọ́n ń jọ láì kò síbi tá a ti mẹ́ṣọ̀ orúkọ bàbá Awólọ́wọ̀ lẹ́ni tá a máa dìde ìwúrí ló jẹ́ fún èmi àti gbogbo àwọn ènìyàn mi pátápátá ǹjẹ́ a lè ṣerú ẹ̀ fún yín bàbá ọ̀yọ́ bàbá aláàfin tẹ́ ẹ bá dàgbà títí títí títí títí títí tí ẹ̀ sí mọ́ ṣé nǹkan tí à ń ṣe fún bàbá Awólọ́wọ̀ tó jẹ́ pé káàkiri àgbáláyé káàfàtà bàbá Awólọ́wọ̀ ọ̀run yín re o ọ̀run yín re o bàbá Awólọ́wọ̀ fọhùn lélẹ̀ kan tó kù bàbá Ọ̀yọ́ ẹ wà lára àwọn tó gbógun ti bàbá Awólọ́wọ̀ gan kan tó kù ẹ jẹ́ kán ṣe iṣẹ́ tó ń fẹ́ wá ṣe ń dí wọn lọ́wọ́ ni ó ti pẹ́tẹ́ ti wà lẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ tún ti wá dẹ̀gbà kàkà kó yẹ kẹ́ yọwọ́ bẹ̀ kẹ́ ṣàtúnṣe ṣe lẹ́tún kóró sí bàbá ààfin bàbá aláàfin ẹ ti kóró jù ẹ ti kọ̀rọ̀ jù ah kí ẹ ti kọ̀rọ̀ jù bàbá. nineteen eighty seven bẹ́ẹ̀ ṣe gbógun ti bàbá wo lówọ̀ wọ́n kú ẹ jẹ́ kán rí nǹkan bó ṣe nífẹ̀ẹ́ ìran wọn tó ẹ jẹ́ kí làálàá wọn kó yọ àfìgbà tẹ gbógun ti bàbá yẹn títí títẹ rìn ẹ sì ń dé etí sàárè báyìí nìkẹ́ tó padà lẹ́yìn ṣùgbọ́n bàbá kú bàbá kú ni bàbá wólówó lótìtọ́ ni wọ́n ti kú ṣùgbọ́n iṣẹ́ wọn ń fọhùn síbẹ̀ wọn ò kú torí mo jẹ́ nínú iṣẹ́ bàbá wólówó nínú ayé mo ìwà lára àwọn tó ní oore ọ̀fẹ́ sí free education ní nàìjíríà fohùn sílẹ̀ ó ní tó bá tó àsìkò ẹ̀yin ìran yorùbá ó léyìn fúnra lára yín lẹ máa dìde tá ẹ dìde ìjàgbara fúnra ẹ jà fúnra yín ẹ o ọ̀rọ̀ tí bàbá wo lọ́wọ́ sọ lọ́jọ́ kìnnà ni ó ti wá sí ìmúṣẹ ẹ̀yin ìran ọmọ yorùbá o ẹ̀yin ìran ọmọ aládé ẹ̀yin ìran ọmọ lọ́lá mo ní kí ló bà yín lẹ́rù ẹ má bẹ̀rù ẹ má ṣojo nítorí wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan lọ́wọ́lọ́wọ́ àwọn tí ó bá lójú inú wọn mọ̀ àwọn àgbàgbòde ọ̀run ti sọ̀kalẹ̀ nílùú nàìjíríà bẹ́ẹ̀ ni wò ó sọ fún àwọn tó o bá mọ̀ ní kó má ṣe yánmayànmá lọ́la kó má ṣe rádaràda kó má ṣe rédèrèdè mo tún wá tún sọ wípé tá a bá rí ẹnikẹ́ni nínú yín yálà lọ́mọ junior àbí lọ́mọ tinubu àbí lọ́mọ wúsọ ẹ̀fà tó bá dìde tẹ́ ẹ bá gbógun ti àwọn tó fẹ́ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ wọn lọ́la wò ó má jẹ́ kéṣù ó ṣe é o má lọ ó ní kó o ẹ gbúdọ̀ gbógun ti ìkankan nínú wọn débi pé ìyá wọn lè kánná ẹ̀jẹ̀ ara wọn á ta sílẹ̀ ẹ̀jẹ̀ wọn ò gbúdọ̀ ta sílẹ̀ o ẹnikẹ́ni tó bá ṣe anything fún yín lọ́la tí ó bá ṣe anything tí ẹ̀jẹ̀ ara yín bá fi lè kán sílẹ̀ ah ìran ẹni náà wọ́n á fi pàtàn nínú ayé ni ipò wálé ayé rí pé ìran kan wà ní ìgbà kan rí wọ́n pè báyìí èmi ò fẹ́ mọ bó ṣe lágbára tó nítorí pé ìwọ gbágbára o gbé ọkàn àti ayé ẹ lé agbára ayé gbogbo wọn ayé abáyé náà èmi gbé agbára àti ọkàn àti ayé mi lé alágbára tó dá ayé àti gbogbo tó ń bẹ nínú rẹ̀ òun ló sì ń wí ta ni ẹni náà tó wí nígbà tí Ọlọ́run mi kò wí mo ní olú ohun Ọlọ́run alàyè ó ń ké ní ìjù ó ní igbe àwọn ọmọ òkókó àtàwọn abiyamọ tó wà nínú nàìjíríà tẹ́ ẹ̀ fi ìyà jẹ ó ló ń ta òun létí òun ti ṣe tán òun dẹ̀ ti dé ní kíákíá báyìí òun ti wà báyìí láti tú ilẹ̀ ń ṣe láti fọ ilẹ̀ ń mọ́ ẹ̀yin kan wá ń gbógun bàbá ẹ̀yin kan wá ń gbógun ṣẹ́yìn ò rí pé ìwà tí ẹ̀yin babaláàfin àtẹ̀yin yorùbá leaders tẹ̀ ń wù yìí ẹ̀yin ò mọ̀ pé ìwà ìbanilójú jẹ́ ni kódà bí mo jẹ́ lára àwọn ọmọ tí ẹ bí ẹ̀yin ìwọ̀n wọ̀nyí ah tó mo bá jẹ́ látara yín bọ̀ ó dùn mí kò dùn mí torí pé ẹ̀yin ìwọ̀nyí ẹ̀ lè bírú mi lọ́mọ. Hmm. ìtìjú iṣẹ́ ìkorò lẹ́ ń gbìn sílẹ̀ igi kíkorò òun lẹ́ ń gbìn sílẹ̀ fún àwọn ọmọ yín bẹ́ẹ̀ ni òun lẹ́ ń gbìn sílẹ̀ fún àtìrandíran ọmọ yín gbogbo iṣẹ́ tẹ́ ṣe sílẹ̀ ìsìn ẹ̀yin lẹ́ kówó jẹ àbí ṣùgbọ́n mo mọ̀ pé atakóró wọnú àdó kò lè mọ ọmọ náà wọ̀ ní ìgbà tí ìgbó bá dé tí ẹ lọ tẹ kúrò láyé àwọn ọmọ yẹn á jẹ kásà níyà.